nígún régé ìjà ò lè ṣe kó má má wà láàrin ọkọ àtaya àwọn àtẹ̀yìn ò lè ṣe kó má jà ṣùgbọ́n bí wọ́n ti jà tó yẹ mhm, ìjà wọn kò lè dalẹ̀ rárá ká gbọ́ra wáyé lóòótọ́ òye. torí Maria ni mo fẹ́. ìfẹ́ tí ó lábà wọn. òun mo ní sí ẹ. orúkọ mi ni mímísọ́lá aya balógun ọkọ mi rèé ẹni ńlá lolúwa ọmọ balógun lọ́yọ̀ọ́ ọlé ọlọ́run bùkún wa pẹ̀lú ọmọ obìnrin olúwa ṣe mí lóore hmm. àtòògùn àtòògùn mímú ní làágùn <laughs> ọ̀rọ̀ mi ò yé yín welcome to my family. jọ̀wọ́ má ṣe fẹ́ ṣù láyé nínú ilé wa kógiri wa kó má bà lánà. so ibi ló wà tó ti ń tẹ fún tó ń jẹ ti rẹ́dí látàárọ̀ táwọn dúró díẹ̀ ń sálẹ̀. bẹ́ẹ̀ mo ṣe jí náà ni kò tí ì pẹ́ olóúnjẹ ti rẹ́dí. yes. so fast láàárọ̀ sunday. ọ̀ tọ́mọ ẹ ti ń jẹun sálẹ̀. Oh, Well, we were expecting to be eleven or twelve la máa jẹun Sunday. Kí ni iṣẹ́ mi? Uh, okay fine, mo should go for mi tí it's too early. No, I'm getting mo sè yẹn la Okay, stop on. Stop what? Fine, you win. Jẹ́ lọ jẹun. Mm. Right after you, let's go. Okay. Come here. Let's shower. Oh, yeah, now. Oh, man. Oh, man. And of mercy. hello my love báwo ni báwo ni night ẹ. i'm fine and yours um, mo um, wà very sure pé o ti máa prepare fún iṣẹ́ báyìí. yes exactly mo ti pẹ́ gan but um, i'm getting ready. Oh, okay so báwo ni wàá ní chamarira tó bá parí iṣẹ́ àmì. bébí ẹni ò lè work o iṣẹ́ pọ̀ gan ní orí desk mi lọ́fíìsì maybe weekend. weekend. eh, okay weekend all right my love jẹ́ ní tètè má lọ síbi iṣẹ́ mo ti pẹ́ already. I love you so much. Much more. Right, take care of yourself. Ìjà ò ọkọ àtaya. Àwọn àtẹ̀yìn ò lè ṣe kó máa jà. Ṣùgbọ́n bí wọ́n ti jà tó yẹ ìjà wọn kò lè dalẹ̀ rárá. hello ibo lẹ wà láti ẹ̀kan náà yín lẹ ń dá mi dúró náà ẹ ti pẹ́ jù ẹ̀ dá mi dúró I have a lot on my desk to do ẹ máa bọ ẹ jọ ọ oh, ẹ ti dé all right. pé mo mọ̀ pa máa tètè ṣe tán báyìí eh. mi ò bá ti má sọ fún boyfriend mi pé mi ò ní lè rí i. Ah, ọ̀tọ̀ dẹ̀ bọ́ táìmù tí lọ náà ó sì lè rí i fẹ́ pé bóyá lọ́ba ṣáà kí ni tiẹ̀ jọ. ètè mi ni mi fẹ́ kó pààyàn sí mi lọ́rùn. alára alára ọ̀rọ̀ òun kí ni tiẹ̀. èmi ni nǹkan tó bá kọ ẹ ti kọ èmi náà. kẹ́mi yóò ti kọ́ pa Let you and I leave as one. Tọrọ wọn fẹ́ sọ ṣe ní gúnrégé. Bó tilẹ̀ ń kọ́lé tó ìfẹ́ ni yóò borí. ṣùgbọ́n wọn kàn tí mo ti pe ọ́fíìsì lẹ́yìn tí mo ti rí pé mo máa free the weekend mo yẹ pé ọ pé kí wọn náà máa bọ̀ náà ká ẹ̀ jọ ara wa. ṣé bíbí ṣe kí ló ṣẹlẹ̀. n fún ìjàre. àmọ́ o ti fẹ́ ṣe mí ṣe. ìyẹn wá kéré a sì máa ṣe mí sí. ṣé lóòótọ́. mo ṣe máa gbé ẹ dédédédé bẹ́ẹ̀. fẹ́ gbé mi délẹ́bùn yẹn gangan. bẹ́ẹ̀ ni yes of course. àwa ṣeré ọmọ mi ẹ tà fún baby. mi ò bá mi my god. láìpẹ́ òjò wa ṣé torí pé o ti ní spẹ́ẹ̀kì mi lọ́wọ́ ló jẹ́ kó o pé olùwà níta tó bá wù ẹ́ kọ́tì ni máa pé kó santori mi ò pé ló ṣe ń ṣe gbogbo ìrànú tó ń bọ́ mo pè é láàárọ̀ ìnà ó dẹ̀ ní kí n jẹ́ kó di weekend so why tó dúró di weekend mọ́. ayọ̀bá mi this is not fair. what's not fair? ó mọ nǹkan ló ṣẹlẹ̀ ṣó máa join wa àbúrò àlọ́ dúró sísàlẹ̀ wọ́n dẹ̀ wọ́n kó lè dúró sísàlẹ̀ bí a kò máa lọlé máa pè é tí máa ṣe tán. mímí mímí máa ní. baby ìjà ò lè ṣe kó má má wà láàrin tire. Ooh, ooh, ooh. Ahọ́n àtẹ̀yìn ò lè ṣe kán máa jà. Ọmọ yìí dáa. Ṣùgbọ́n bí wọ́n ti ìjà tó yẹ. Ah, ah. Ó lágbára. Oya oya oya oya oya oya oya. Èmi bá rí ọ̀gá. Ọbẹ̀ ń kọ́. Ọ̀ mi àná. Yẹ́ ọ̀gá mọ̀ká. Babe, sugar. Uh, báwo ni? Babe, I'm running late. Ah, wọ́n ti wọ́n ti pè mí pa àbíṣẹ́. Oh, I'm running late. go mm, Sure. Mo wọ́ farabalẹ̀ jàre. Yóò tún wá òkè. Yóò tún wá òkè, yóò tún wá òkè. Ó jẹun. Ìwà àti tàlẹ̀. Mo ojú òkùnkùn sẹ́ẹ̀bù, mi ní jẹun mọ́ Baby. Hmm mo ṣe ojú ẹ̀ ti wá òkè jù. mi ò ní jẹun mọ́ ọmọ mi. ilé iṣẹ́ kò gbádùn oúnjẹ yẹn dáadáa. ó nice pa. oúnjẹ tí wọn náà ṣe dùn gan wọn ti ń pè mí bíṣẹ́ wọn sọ̀rọ̀ mi ni ọmọ mi kọ́. wọ́n sọ kìtìmọ́ láàrin so ó ti lọ. Oh, okay, that's good wọ́n ti ń pè mí mo ti léètì bọ̀. farabalẹ̀ kó tún jẹ iná. mi hmm, ní farabalẹ̀ ó tóbi lọ́mìí àmọ́ báyìí sẹ́yìn. ọṣẹ ọkọ mi. ọṣẹ I love you. love you more. bí a ti fi sílẹ̀ kí n máa lọ. fi kí sílẹ̀ ṣé mo wàhálà tí mo ṣe kí n tó gba ìsinmi. lókè ẹ stress mi bí ẹ gbà. o lè fi sílẹ̀ tọrọ wọn afẹsàṣẹ ní gúnrégé ìjà ò lè ṣe. ṣé kò sí wọn náà fẹ́ rí mi. ẹni ńlá ayé ọba mi náà títí ti ṣe báwọn yòókù ṣe ń ṣe. wọn ò ní pé ayọ̀bá mi ti break àtẹ. mo lọ sílé ayọ̀bá mi ni mo bá wọn àti obìnrin mi nínú bẹ́dúrúmù. Oh tí wọ́n jọ ń lájọṣepọ̀. ẹni ẹni ńlá ó ti sùn ní I am tired ṣé mi ò dá lóbìnrin ni. dá lọ́mọbìnrin. so kí ló dé tí gbogbo eléyìí ṣẹlẹ̀ sí mi tó bá kú díẹ̀ kí relationship yìí tí wọ́n ní ẹ̀. this <laughs> unfortunate incident a kò máa ń ṣẹlẹ̀ ní kí ló dé gan pàápàá ṣé mi ò dá lóbìnrin tán ni. please mi is not your man òtún ẹ̀ ló ṣe burú wáyé and the right man will come at the right time. Yes. At the right time? Yes. Yes. Ẹni. Yes. Mo mọ̀ pé o mọ èjì mi jọ ṣé mò ń dàgbà sí ni àbí mò ń kéré sí ìgbà gangan ni right man fẹ́ wá. ọlọ́run why why me when is the right man going to come. the, right man will come. it's nínú ilé. àwọn ìwà orí burúkú tí mo máa sọ pé nílá lolúwa máa ń wù lélẹ̀ ṣé òun àtìgbà tí mo ti pẹ́ nílá lolúwa pé mọ́tò mi break down síbi kó wá pick wa ṣé o rí pé kò tí ì dé. <laughs> máa ní sùúrù máa ní sùúrù báwo ló pè wọn kò tí ju ten minutes lọ. kò tí ju ten minutes so wá calm down. kò tí ju ten minutes. ṣé o rí pé òórùn ń pa wá ṣé o rí ṣé o rí pé òórùn ń pa wá ok ìkọ́ tí mo máa bá bọ̀bọ̀ yìí fà lẹ́nu ìkọ́ tẹ́tí ẹ̀ máa gbọ́ lẹ́nu ok òun náà mọ ẹni tó ń ní. onímísọ́lá time tó fi pè wọ́n lè jẹ́ wọ́n get busy wọ́n ṣe nǹkan lọ́wọ́ impromptu ni now wọ́n dẹ̀ mọ́ kó bóyá mọ́tò wa máa ní fọ́ọ̀t sọ́nà so you have to calm down wọ́n ní sọ̀rọ̀ ní sọ́la. You and I leave as one. Tọrọ wọn a ṣàṣẹ ní gúrégé. Ìjà ò lè ṣe kó oh, máa oh, wà. Kí ló ṣe mọ́tò ẹ̀? Ah, ẹ ká sọ ẹni lálọ́lúwa orí pórí ò pé ó kò gá ni kò sí ọpọlọ ẹyọ kan lórí ẹ látàárọ̀ tí mo ti kì ẹ́ pé mọ́tò mi break down síbí báyìí kò wá pìkẹ́ mi àti ọ̀rẹ́ mi ó wá ṣe ń bọ̀ báyìí ẹni lálọ́lúwa. bèbè má máa sọ̀rọ̀ báyìí gbogbo ètò òpè mi náà kò tí ì pé twenty minutes mo try láti wà fast sórí traffic pọ̀ lọ́nà wọ́n wé gan mo gbà débi báyìí. <laughs> traffic pọ̀ lọ́nà wọ́n wé mo ò bá wé kó gba double way débi báyìí kí lọ́kọ̀ mi ẹ eh, kí ló kàn mí alátàrò mo wá wà níbí ọrùn wa ń pa mi wọ skin mi ṣọ́bọ̀ pé mo dúdú tẹ́lẹ̀ mo tún wá dúdú sí i ọ̀rẹ́ mi orí ẹ̀ ti dàrú ẹni lálọ́lúwa orí ẹ̀ ó ti dàrú fún mi kọ́kọ́rọ́ mọ́tò ọwọ́ ẹ̀ kí lèmi lọ́wọ́ jọ gbà wà bá mi lé kó dẹ̀ make sure pé o wá bí mọ́tò yìí bó ṣe máa kúrò ń bíbà ṣó ti gbọ́ kúrò lọ́nà. ìwọ náà wà nílé báyìí pè mí náà ti ti pé twenty minutes now. máa já ẹ lẹ o. ok. kó dẹ́ sáré bọ̀ ni o níṣẹ́ ló sọ pé mọ́tò gbúdọ̀ rẹ̀ di. ẹ má bọ̀ sí i. n bá pe mẹkáníìkì tí mẹkáníìkì bá ní ọjọ́ mẹ́ta ni mọ́tò máa rẹ́dí kí ni mo fẹ́ ṣe tí mo fẹ́ para mi ni wàhálà wà lórí ìgbà. ìfẹ́ máa borí ìgbéraga ìfẹ́ borí àfẹ́mí àfẹ́mí ìfẹ́ borí ìkùnsínú. ìfẹ́ borí. tí sọ fún ẹ pé inú mi dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni I am not happy at all kí ni mo ti ṣe tó dẹ̀ sọ̀rọ̀ sí mi tó tó yẹn lójú ọ̀rẹ́ ẹ̀ ṣé òun kò ń bilẹ̀ tó mi nìyẹn ni báwo fẹ́ kí n feel òun pè mí ní all sorts of names lójú ọ̀rẹ́ ẹ̀ ó dẹ̀ dúró síbẹ̀ ṣé o mọ̀ pé tọ́rẹ́ ẹ̀ bá rí mi ojú ẹ̀ ló fi máa máa wò mí ni ó dójú tì mí gan-an ó tún wá ẹ̀ ń dẹ̀ òfin mi lẹ́ẹ̀bẹ̀ ò lọ́wọ́ tiẹ̀ kí ẹ̀ tí mo ṣe máa délé what if tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi bẹ́yẹn ètò tiẹ̀ wá worst jù láti ìgbà tí mo ti délé o kàn ń wò mí ni o tiẹ̀ fún ìpè kó yá kó kó apologize kó tiẹ̀ try láti bá mi sọ̀rọ̀ pé ok nǹkan tí mo ṣe ò dá o ọkọ mi má bínú anything but here you are o tiẹ̀ sọ anything o tiẹ̀ wà remorseful. so can you apologize? yes jọ́ torí ọlọ́run ṣé mo ṣe ẹ ni ṣé bí wọ́n fún ara ẹ mọ̀ wípé ìwọ gan ló jẹ̀bi ó fi èmi àti ọ̀rẹ́ mi sílẹ̀ sínú oòrùn wọ́n sọ pé ẹ kinní kan mo sọ̀rọ̀ sí ẹ lójú ọ̀rẹ́ mi ṣé ọmọ bá ṣe dúró nínú oòrùn yẹn tó tó pé tẹ́lẹ̀ mo dúdú mo tún wá dúdú sí i gbogbo bóun ṣe ń pa mí wọ́n sọ̀rọ̀ ni òun ẹni ńlá má gbé yẹn wá lálẹ́ yìí o má gbé wá rárá. so èmi ni mo wrong. yes. Fine. <clears throat> I am I am sorry. Má bínú. Ṣé ṣé bó ṣe máa sán nìyẹn? Ah, ah. Ṣé o mọ̀ pé kan tó ṣe ó tóbi ni? Ah. Mímí má bínú, ìyàwó mi, ẹ má bínú, I am sorry. Lábòsí, ẹ̀wọ̀ tí mi ẹ má bínú, mo ti gbọ́. Ṣé ti súnmọ́ mi náà? Mi ò bínú sí mi. Hmm? tó máa rí ẹsìn náà nìyẹn. Hmm, ìwọ náà ń kọ. ló sọ pé o sọ̀rọ̀ sí i ò lè sọ. kí ni mo ṣe fún ẹ. mo dẹ̀ sọ pé mọ́mì wọn wọ́n kọ́ ẹ. mo fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́. mọ́mì ò bẹ̀rẹ̀ kankan. mo fẹ́ dá nǹkan mi lẹ̀. no mo kàn sọ pé mo sọ pé mọ́mì kọ́ ẹ bọ̀ o ìgbà tó ń kọ́ ẹ yẹn ò dúró gbẹ̀kọ́. ṣe ń gbọ́. no I missed you. fún mi ó mi kò mọ reason kan lọ́ọ̀rẹ́ ni àwọn fẹ́ tó lábà wọn òun mo ní sí. ṣorí bẹ́ẹ̀ dé mi lásán ah, club máa gbà wípé kí ni àwọn kan ti dé because i ma paint town red. àjọ <laughs> ma paint everywhere red. <laughs> ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. night club àbí kí lè dárúkọ sí. ẹ nà night club ẹ <laughs> wò tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ò ní lè lọ ẹ count me out. jọjọjọ má sọ fún mi pé ò ní wá sí pàtí mi o. ẹ dúró ṣé ẹ ti gbàgbé pé ilé ọkọ ni mo wà ní ọkọ mi ò ní gbà. oh married woman. ẹ pẹ̀lẹ́ well well that reminds me ṣé o apologize ọkọ ẹ lọ́jọ́ yẹn ẹ eh? because ṣé mi lóore sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi kò dẹ̀ yẹ kó má apologize nǹkan tó ṣe bad gan-an. apologize Ejo, jọ̀ọ́ apologize pé kí ni. mímí ó bí báyìí yorùbá ní inú ilé ẹni láti ń tètè tó ní dòdò kò síbẹ̀ ṣe lè jọ máa treat ara yín ó mú kẹ gbára yín létí nínú ilé ẹ jẹ́ kó mọ sínú ilé àbí ó ní láti máa disgrace ọkọ ẹ níta gbangba ó ní máa fọkọ ẹ ṣẹlẹ́yà náà ah no no that's too bad. sherry apologize then, so sọ pé kí n apologize kò yé mi ṣebí èèyàn tó bá ṣe nǹkan tó wrong ló máa apologize ṣé kí n máa bẹ̀rù bí mo ṣe máa máa bá ẹni lálólúwa sọ̀rọ̀ ni. Ah, ah. ṣẹ́rí ẹni lálólúwa tẹ̀ ń wí ọkọ mi ni kò dé sí nǹkan tí bá ṣe fẹ́ ní lálólúwa kò ní nílé sí i. ọkọ ló rí àyà náà oh. ẹ ọkọ ló rí àyà náà you have to respect your husband even tó bá jẹ́ yóò tí ò tí ò care you have to respect your husband. Sherry gbogbo nǹkan tẹ́ kàn ń pọ́n tẹ́ ń pọ́n lé yìí nígbà tá a délé lọ́jọ́ yẹn ẹ lè believe pé ẹni ńlá lolúwa ló bẹ̀ mí. yes. gbogbo pátápátá ni mo rí. so èmi ni kí tí wàá lọ. ó ń yọ. ìtàn ó ti tó ó ti tó. ayọ̀ ló jọ lójú yín kí ṣe pé mò ń yọ ọkọ mi nífẹ̀ẹ́ mi. a ti gbọ́ ìwọ ìrẹ̀ ọkọ mi ọkọ mi ọkọ mi àti ọlọ́run afáwa náà lọ́kọ ọlọ́run afáwa lọ́kọ gidi ọkọ alálùbáríkà má ṣàfàyọ̀ fọ ní tiwa má fàyọ̀ fọ ó Adémi. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí mi àti pàdé. Sórí kó tó di pé o wá sínú ayé mi. Mo ti sọ̀rọ̀ ìtúnú nípa ọ̀rọ̀ ìfẹ́. Àmọ́ àtìgbà tí mo ti pàdé ẹ̀, ó fún mi nírètí, ó jẹ́ kí n mọ̀ pé ìfẹ́ ṣì wà. Adémi thank you so much àmọ́ ẹ̀rù kan tó ń bà mí ni pé kí ìwọ náà má lọ. come on má sọ̀rọ̀ báyìí lóòótọ́ ẹranko là ń gbé gbogbo ẹran àmọ́ wọ́n yàtọ̀ síra wọn ẹyẹlé wà àgùntàn wà kìnìún wà so mo yàtọ̀ sí àwọn tó ti pàdé tẹ́lẹ̀ babe mi ò wá láti wá gba omijì kankan lójú i am here to make you happy. oh god. okay. Thank you. You're welcome, baby. I'm all yours. I love you. I love you too, darling. Much more. Really? <laughs> I love you much more. <laughs> um, so, should we go out? Why? Eat out. Why don't we eat it? <sighs> okay, it's your call. Kò dáná ni. Um, kí n abi. Sure. <laughs> so, kí ni o fẹ́ jẹ? Tí n bá you fún ẹlẹ́mìí méje me now. Ìyàn àbí kí ni? ó ti yẹ ó ti mọ <laughs> tó bá ṣe yẹn tán kí wọn sọ máa jẹun nulẹ àbí kí ló fi. <laughs> jẹ́ jáde eat out. ó jẹ́ tó tọ́ sí ẹ màmá gbé fájá. ṣé ẹ rí gbogbo nǹkan ti bá mi sọ nílé pátápátá ni mo ti gbọ́ àmọ́ màmí mo fẹ́ kẹ́ mọ kinní kan ọkọ tí ẹlẹ́dàá mi yàn fún mi ni mo fẹ́ o mi ò bá wọn fi ọkọ lọ́kọ. so ṣe gbogbo ilé tẹ̀ ń sọ ọ̀rọ̀ ẹni lálólúwa ọ̀rọ̀ èmi àti ẹ ti kọjá gbogbo ìtẹ̀ ń sọ yẹn bẹ́ẹ̀ ni àti pé ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọkùnrin kò gbójú bọ̀ ọ̀rọ̀. Hmm, hmm, ọ̀rọ̀ ńlá ni hmm, ìyá mi ẹrú rẹ má bínú ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní péjọ ohun tó ṣe yẹn ṣé kó ìran ti ṣe ni àbílù òkè. ẹ máa wò máa mi ẹsẹ̀ yẹn ọmọ ṣègùn ọgbọ̀n ẹsẹ̀ yín gùn gan. máa mi ọwọ́ ta ni mo ti fẹ́ bá irú àwọn ìwà rádaràda yẹn mi ò bá lọ́wọ́ yín máa mi. tó bá wá jẹ́ pé ò bá lọ́wọ́ mi ó mo ṣe ń sọ fún yín pé obìnrin láti tẹríba fọ́kọ ẹ̀ òun láti pọ̀kun ẹ̀ lé kókún iye okun ẹ̀ lé gbogbo agbára ẹ̀ ìgbéraga ẹ̀ ọkọ mi lọ́ọ̀fù mi ó lọ́ọ̀fù mi mo ọkọ mi ọlọ́run jẹ́ pẹ́lẹ̀ kó dọ̀ṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ o kò ní pẹ́lẹ̀ kó dọ̀ṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ mo fọlọ́wọ́n bàbẹ́ rẹ́ẹ̀dẹ́ mìràwé o mo lè gòkè mo lè sọ ara ló ń fàbọ̀ sí o tó bá wá mọ̀ bẹ́ẹ̀ tó bá yá ẹni mò ń sọ̀rọ̀ ó ní mo lè sàsọjù mi ìjẹ́ ń sọ̀rọ̀ àsọtọ́kọ́ ni mò ń sọ o òótọ́ ọ̀rọ̀ ni ká bá yẹ ọ̀rọ̀ mi wò dáadáa o ṣé o mọ̀ yìí pé agídí burúkú tó pa bàbá ẹ̀ é ẹ òun ni níjọ́ náà lọ́hùn mi ò bẹ̀rẹ̀ mo kú dúró ni ó dà mo rántí gánà títí mi ò lè gbàgbé láéláé ó jẹ àmọ̀là tán báyìí ọlọ́gbẹ́ni jẹ àmọ̀là tán báyìí mo ní òkè ọlọ́gbẹ́ni o ẹ ṣe lọ́ra díẹ̀ kẹ dùbúlẹ̀ díẹ̀ ló bá ní à ah, òun jáde ìjẹ́bọ lọ́dà ẹ àwọn fámìlì kan fẹ́ yan fámìlì kan jẹ ó dé gbogbo ẹ̀ dé sojú un lẹ́yìn náà nǹkan òun lọ síbẹ̀ òun fẹ́ lọ tátán síbẹ̀ mo ní à ẹ wọ́n ní gbàdọ̀ mi jẹ lẹ́rù ajídodo ọkọ ẹni báyìí kí ni tiẹ̀ ó dá tiẹ̀ sí mi lẹ́yìn tó bá dẹ̀ dọ̀la kó lọ tátán síbẹ̀ ó ní rárá o bóyá ṣagídí tó lọ nìyí ó tátán síbẹ̀ ni o nígbà wọn agbede báyìí ó dà kò ṣẹ́kù ọmọ pátọ̀ ní kí nǹkan tiẹ̀ ṣẹ́kù kan máa ní ẹbú omi sí lẹ́nu ẹ fi ẹ fi páàsì omi sí lára ọ̀rìn nǹkan kan páàsì mọ́ ọmọ kan tí yẹn bá wà láyé bí wọn ṣe máa di ọwọ́ rẹ̀ bí wọn bá dẹ̀ ti kú ó máa dà ó dà tán báyìí wọn láì kò ṣẹ́kù òun mo ṣe ń sọ fún ẹ pé agídí bàbá ẹ̀ tó mú yìí lọ́ọ́ kò dáa ntẹ́mi yẹn ń bẹ́ẹ̀ sọ òun ni kò gbọ́ adùkẹ́ ẹ̀ pọ̀ lọ́wọ́ mi ọmọ àtẹ̀gbọ́n ẹnì kan ṣo lè wà lọ́wọ́ mi máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu mi ìgbọ́dọ̀ rí nǹkan tí ò dáa kí n tiẹ̀ sí ibùjókòó lórí lọ́lọ́run ṣe fún ẹ̀kún nígbà lọ́wọ́ ẹ̀ ọkọ inú òde farabalẹ̀ kí lòun wá ká ẹ fìfẹ́ bára yín lò ẹ fìfẹ́ bára yín gbé tó bá dojú alẹ́ ká iná lè pàtàn ayọ̀ ọkọ mi ó ti yé dédé mi ràwé o ṣó ti gbọ́. mo ti gbọ́ yín màmí ṣe gan ni ọlọ́run àfún ẹ ṣe o. àmín màmí gbogbo nǹkan tí ẹ ti bá mi sọ ni mo ti gbọ́. ẹ wo ilẹ̀ tí ń ṣú ẹ jẹ́ kí n máa lọlé kí n lọ dáná oúnjẹ fọ́kọ mi kò ní pẹ́ dé láti ibi iṣẹ́ o mo dẹ̀ fẹ́ lọ gbọ́mọ yín náà. ìyẹn dáa irú dialogue tó sọ yẹn sì pé o fẹ́ lọ dáná fún a nice one èmi lọ́ọ̀bù irú nǹkan bẹ́ẹ̀ pé bá ń ṣe ogun eléyìí inú á dùn kò ní sí wàhálà ẹ wo kọlọba kọlọba adéwálé àyíbá ló kàn ó ó ní kọlọba kọlọba òun òun máa bá wọn tátọ́ síbẹ̀ òní tàtà kẹta o. àmì màá mi ṣe gbogbo kọtẹ tí bá mi sọ pátápátá ni mo ti gbọ́. ok má jà fọ̀rọ̀ lọ́sẹ̀ ọ̀rọ̀ àdéhùn wa. Màámi ẹ má wọrí ṣe ti gbọ́ èmi ṣebí Friday lè ní. Bẹ́ẹ̀ni. Ẹ máa rí títí Sunday ṣe ti gbọ́. Lágbára Ọlọ́run Ọlọ́run àfún ẹ ṣe àdúkẹ́ ojú òní tiẹ̀ ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́nu ṣé wàá rí kó wá farabalẹ̀ ìwà àtọ́kọ ẹ ẹ fìfẹ́ bára yín lò fẹ́ tẹ́ fi ríra yín lójú òkìní àná tẹ́ fi wúra yín tẹ́ fi gbéra yín sílé ẹ jẹ́ kífẹ́ yẹn kọ́ńtínú láti bẹ̀ẹ́ ẹ má jẹ́ kéṣù yà yín ẹ kò dẹ̀ faralẹ̀ òun nìyẹn sìn oyè ọmọ wíńgì yín lọ́lọ́rọ́ ti ń dàgbà lọ́ba yìí sìn ẹ tún ẹ tún ṣe ẹ tún jó kólóbá kólóbá jó kólóbá kólóbá. ọmọ nílò ní ṣe ní lóore màámi tó ti fẹ́ gbàbúrò. Ah, ah, wọ́n gbàbúrò kí ló dé àánú kí ni bí ìtọ́ ọmọ abí méjì ló fẹ́ bí ni mẹ́ta ló fẹ́ bí ẹbí lásìkò ẹjọ́ kólóbá kólóbá kẹgbá bọ́ọ̀lù wọlé ẹyẹ máa yẹ̀ ní báyìí kó dá. màámi mo ti gbọ́ kó dá. Ah. mo ti lọ. ókè ọkọ mi ọlọ́ àṣọ ẹ̀dẹ́lé ojú òní tiẹ̀. ìfẹ́ tó lábàá wọn òun mo ní sí ẹ. jọ̀wọ́ ọlọ́mọ àbíjọ kò kọ́ ọ̀sẹ̀ ni mo rí bọ̀ àwa nínú mítìnì ní ìgbà táwọn ọ̀gá bá ti ṣe tán sí ẹ̀ jẹ́ka. ẹni lálólúwa sórí pé o stupid ṣá. yes o stupid látàárọ̀ tí mo ti ń dúró díẹ̀ mo dúró síbí báyìí bí mo ṣòkè o fẹ́ sọ fún mi pé òòrì bí mo ṣe ń pì ẹ́ òòrì bí mo ṣe ń tẹ̀sẹ̀ o wá fi mí lẹ̀ síbí báyìí tí mò ń sọ náà nìyẹn ẹ̀kọ́ tí mò ń sọ náà ló ń sọ mo wà ní mítìn pẹ̀lú ọ̀gá a ṣe mítìn lọ́wọ́ tàdé ṣe tọ́nà ló ń sáré wá báyìí gbogbo kọ́ọ̀sì ẹni mo rí má bẹ̀rẹ̀. ó wà ní ọ́fíìsì pẹ̀lú ọ̀gá kí ló kàn mí pẹ̀lú ọ̀gá ẹ̀ ní o sọ fún mi kí ló kàn èyí pẹ̀lú ọ̀gá ẹ̀ kí ló ṣẹlẹ̀. fi mi sílẹ̀ jọ nínú ọ́fíìsì lẹ̀ jọ fi mi lẹ̀ aláìní ròrí fi mi sílẹ̀ <laughs> jọ sọ fún mi kí ló kàn mí pẹ̀lú ní ọ́fíìsì tàwa ẹ́ àbí kò tiẹ̀ fẹ́ dá fún gate man ìbẹ̀rẹ̀ látòrí gate man yín tó fi dé receptionist aláìjọrun sọ tí mo jòkó síbi bàtí ìjẹ́ ìgbádùn tó bèrè pé kí ni mo rí kí ni mo rí kí ni mo rí pẹ̀lú ọ̀gá tó ń sọ owó oṣù fún ẹ ṣé kò fẹ́ dá fún gbogbo yín papọ̀ ni. Ah, okay. oh oh orí ọ̀dẹ̀ ṣé báwọn ọkùnrin ẹgbẹ́ ṣé wọ́n ṣe máa ń ṣèyàwó wọn nìyẹn ẹ kúrò lọ́nà tó kọjá kí ló kọ́ mi pẹ̀lú nǹkan tí mo wá gbà ìwọ àti ta ni ìwọ àti ta ni o mọ̀ pé nǹkan tí mo fẹ́ wá gbà wá important kò tó dá mi dúró síbí báyìí mo rò pé orí ò pé jọ kó kó kó kó kó kó ṣe ló ń bọ̀ wá bá mi nílé aláìní ní àgbà. kí ló sọ sí ẹ bá tiẹ̀ dé kó tó máa rí sínú ọ̀dẹ̀kẹ́ máa ṣàbọ̀ sí kiri tí mo bẹ sọ̀rọ̀ yìí tó ń dá sí i o tó ṣe rí òde idiot. ìjọra ẹni lójú. Ìfẹ́ borí ìgbéraga. Ìfẹ́ máa borí àfẹ́mí àfẹ́mí. Ìfẹ́ borí ìkùnsínú. Gbà fún múrí nígbà fún gbàdá. Bẹ́ẹ̀ lọ́rọ̀ ìgbéyàwó rí ṣẹ̀mí bí ẹ lóògùn ọ̀rẹ́ kágbára wáyé lóòótọ́ Varmt budskap. Er så blir det bra. Kí la wá ṣe níbi? 소리 좀 봐보자. 아니, 근데 뭐가 한번 말해도 아니면 지금 하기도 좀 So we should decide quickly and say, Jack, let's have a conversation. Let's talk. You know what now? You should go with everyone. You should take me with everyone. But you're ironing out. You know, the other day, the last officer, pápá ọ̀gá mi bọ́ síta àṣejọ ayé ṣùgbọ́n kọ́ lè ṣàfihàn tó bá ṣàbí kí láfẹ́ máa ṣe mo lè ní ìsìn ìlú jẹ́ kí o ní iṣẹ́ kan kí o ṣe gbà ìlú iṣẹ́ tí mo ṣe náà máa fi tọ́jú ẹ̀rọ wa àbí àti ṣé mi ò please I just feel like you should apologize for what you did wrong and really apologize and split all of this stuff please I don't like this mo ní àbúrò kí n apologize ṣé mo ṣe ẹ̀rọ ìlú kí ni mo ṣe fún ẹ tí mo ṣe fẹ́ bẹ̀. bẹ́ẹ̀ni ṣé òfin ìgbé kan tó ṣe wá mi. lọ́nà o. ṣe pariwo lọ́fíìsì ni ẹ̀gbọ́n mi is that what you say. o bí wọ́n ṣe dá mi dúró sí ọ́fíìsì ẹ̀yìn kò rán. it's okay mo fẹ́ ká mọ̀ ọ́ fẹ́ ká argue mi fẹ́ ká jà I want this to stop please okay fine I'll go first um, sorry I eh, am sincerely sorry For anything tí mo ti lè ṣe kán bí ẹni mọ̀ how can I am sorry please but it's not the kind thing to do come on. Okay. Mo ti gbọ́, mo ti wà lọ. Ti gbọ́, mm. kò sí wàhálà. Yes. Meaning, I just said I am sorry. So kí ló expect kí n sọ? Just say you're sorry too. Come on now. Don't be. Má bí mo rí one thousand and two. Èso wà lọ́mọ Okay, Ètò ìlú wa ti jí one thousand. Má dínkù sí five hundred. Láti five hundred lè dínkù sí hundred. I'm sorry for them happen to all you of the kiss you know see it yes ṣùgbọ́n bí wọ́n ti jà tó yẹ mhm, ìjà wọn kò lè dalẹ̀ rárá ká gbọ́ra wa. tí o fẹ́ má bínú fún mi ní few minutes ṣé kò sí ṣá tó wá jókòó tì mí. Oh, okay. Afa. Mo okay. òkè call kọ́ kúṣẹ́. Um, any? Only in ní nǹkan tí mo discuss. Really? I don't know. Mi ò fẹ́ jẹ́ kó moon trespass or moon interfere but I just feel we can talk about it. Okay. Um, àwọn staff tó kù ni wọ́n sọ ìtú tíyàwó ẹ̀ pa fún mi. Ah, wọ́n ní she really created a scene like the drama was really really too much. Mo dẹ̀ wọ́n pé whatever issue tẹ́ bá ní you guys should you know, settle it out of office. This is a formal place, an official place and mi mọ nǹkan tí ó lè jọ ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì tẹ mo wá gbé issue wá sí ọ́fíìsì tó wá fi pé àwọn staff wọn bẹ̀rẹ̀ sí ń tẹnu bọlẹ̀ láti máa discuss yín no nice. Hmm, àwọn staff àtàbòsí wọn ti filẹ̀. mọ̀ pé wọ́n ní drama yẹn pọ̀ gan-an that you know she created a um, whole lot of scene. Uh, well èèyàn mi ní ẹ̀ máa sọ̀rọ̀ má dá mímì lóhùn bí ṣe máa ń ṣe nìyẹn ó mọ̀ pé mo love òun ló ṣe misbehave no no no no no sorry love and respect wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni tẹ́ bá love ara yín àbí bóyá èèyàn kan ló love èèyàn kan tẹ́ bá respect ara yín kò make any sense whatever you tẹ́ bá ní ẹ lè settle ẹ why bring it to the office why create a scene in the office no that was so low of her. ti fẹ́ mi ò ní parọ́ fún ẹ ó ti sú mi you know tí mímì ṣe máa ń dẹ̀tí mi káàkiri nìyẹn kò síbi tí ò ti lè yẹ̀yẹ́ mi I don't, I don't know òfin ìbíyà torí pé ọmọdé ló ń ṣe é tó o bá tí mo fẹ́ mo fẹ́ ní nineteen hmm? so she's still young. nineteen. yeah. come on uh-uh. that was not fair on her she was pretty young. kí ló ń mìíràn fẹ́ adult ni nineteen now. <laughs> adult mélòó ni nineteen ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ ẹ má má jẹ́ ká máa fojú ègbò tẹ́lẹ̀ sori i understand the western world we are trying to you know meet up but then kí ni experience tọmọ nineteen years old ni àbí maturity wo gangan ló wà lórí ẹ̀ marriage and maturity work hand in hand you can buy the experience see àwọn èèyàn máa ń fi ògbé dandan ní kéèyàn ní bad experience no but my concern is o oh, jẹ́ kó choose o oh, jẹ́ kó ní experience pé okay this is what i want for myself òun ló fi ń disgrace ẹ̀ you see um, dadi ẹ kó ń gbà yẹn ni na mo dẹ fẹ́ràn pé kí n assist ẹ though i love her you know, mo love ẹ mo ṣe fẹ́ but then tí bá ní kí n dúró kí ni mo ń dúró dè you know kò sẹ́ni bọ̀ ètò máa help ẹ ń gbà yẹn mo dẹ fẹ́ràn pé okay mo love ọmọ ìjẹ́ kókó fẹ́ kí n tọ́jú ẹ and i have been doing that but ṣùkọ̀ rí. Really, attitude yẹn kò like it's it's What ó ti débi buy? i don't know what to do you know the funny thing kò lè sọ sorry tó bá mọ kéèyàn wrong kò apologize kò tẹ̀ sọ ok babe i am sorry kò ń ṣe mímì kò lè sọ òun àti sorry ọ̀sán àtòru ni wọn. ego ló máa rìn marriage. yeah well. yeah ego èyí gan-an ah it's crazy. see mi ò fẹ́ bó ṣe ń condone but then whatever it is ìwọ náà ti sọ pé o fẹ́ ní kékeré so you play the man you be the matured person you guys can always talk it out gbogbo ẹ̀ náà kọ́ ló yẹ kó result sí jà you know be the man that you are take her out talk about it tell her you don't like what she's doing and I hope she stops because really it is not funny I hope she changes anyway. I hope so too. Bele. So promise me you'll be the man. Yeah, <laughs> I'm, I'm, I'm trying. Sure. Sure. Right. Sure. So think less and be the man that you are. I'm trying. Is that fine? Yeah, All it's right. fine. Thank you so, so much. Alpha, back to work. She wants to share present. yẹn? Mo pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe mi mọ́ mi tẹ̀ nǹkan mi mò ń ṣe látàárọ̀. Àwọn project wa wájú mi mo gbọ́dọ̀ ṣe tán and orí mi náà ò ṣètò so gbogbo ẹ̀ papọ̀. I lè concentrate. Guy, calm down okay you'll be fine um, so mail yẹn màá send ẹ send ẹ màá bẹ forward ẹ sọgà náà. o ṣe gan high five o lunch. Um, okay. okay. ẹ jẹ́ sáyé round up. okay. Mark, <coughs> Mark, pè ẹ lórí fóònù. all right thank you. take care. Bye. ọ̀rọ̀ ọ̀nà bébí ṣé ò bínú pé mo pẹ́ díẹ̀ mo ń try láti parí kíní yẹn lórí fóònù but mo ti submit form yẹn. mo ní láti máa lọ mo ní one or two things tí mo fẹ́ ṣe tó dẹ̀ ń jẹ́ kí. no no no no ṣó ti ń bínú ni pé torí mo pẹ́ kí n tó bọ̀ tá a má bínú. mi lè bínú sí ẹ̀ náà ìṣẹ́jú mi ló lónú ilé. ẹ̀yẹ́ sọ kí ló fẹ́ máa lọ fún. kọ́ ṣe àánú nìjà yìí ó láwọn kankan tó ń ṣẹlẹ̀ tí mo sọ fún ẹ tó dẹ̀ ń mi inú jẹ́ nìyá. ó ń bá inú jẹ́. okay baby má ti long way. no we can always talk about it. kí ni. kò ń ṣe pé nǹkan tó le púpọ̀ báyìí náà ti business tí mo sọ fún yín ni àti mo ní wọn máa bá mi send our goods yẹn. yeah ṣó today. ni. ó ti dé. oh thank god good news. yeah sure. <clears throat> mo dẹ̀ ti san gbogbo owó tí wọ́n ní mo fi clear. oh nice. but máa ẹ̀kọ́ tó chaati mi ni ẹ̀ tó ń bá mi clear gbogbo àwọn ọjà yẹn. ok. bí owó yẹn ò lè tó mọ́ ah, ah, kí ló dé tó wò ní tó bani ẹ̀ torí pé price àwọn kankan ti lọ sókè i don't get it owó tàtijọ́ dé báàgì lókè this is iye tó máa clear ọjà yìí tí mo dẹ̀ ti ṣe fún yín. bóyá àwọn custom ló ń fún wọn problem o èló wà ní wọ́n tún wá pè yín báyìí. four million. ah maybe. ah four million naira pọ̀. ó pọ̀ my dear that's a lot. Oh pọ̀ torí púpọ̀ yẹn gangan ni mi ti ẹ̀ ṣe mú bí tí mo kọ́kọ́ fẹ́ gbé Mo wọn pé bó ṣe pọ̀ yìí ṣé tí wọ́n ti wà fẹ́ sọ fún ìyàwó mi pé òkè o bébí o mo ní di ìrànlọ́wọ́ ẹ̀ tí mi ti ẹ̀rẹ́ dí àti sọ torí mi fẹ́ stress ẹ̀ wọn pé òkè four million mo ṣá sáré sọ́tún sáré sósì mo ti gbìyànjú gbà tí mo bẹ̀rẹ̀ sí máa gbìyànjú mo rí two point five. oh nice two point five so one point five tó kù yẹn wọ́n dẹ̀ tún fún mi ní deadline pé máa tí n bá ti lè sanwó yẹn títí alẹ́ àárọ̀ ọ̀la one point five yẹn mo wá wò pé. Ah, baby ṣòre ọ̀rọ̀ ni wọ́n náà sọ kalẹ̀ yìí you've tried tí èmi náà bá lè raise bíi one million kò yẹ kó pọ̀ jù or maybe the whole one point five tó kù. àbọ̀ ah, ìwọ náà máa ní ìdánwò oníkan tó fẹ́ fowó ṣe. i know but we are one bóyá bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń rí kọ́ ni ìwọ ṣe ń rí mo feel pé tí ọkọ mi bá need help tí mo dẹ̀ lè rẹ́ńdà ẹ̀ wáyé tí mo máa jẹ́ kí ó ẹ̀ṣẹ̀ bọ́ sọ́dọ̀ ẹlòmíràn bí kò máa lọ síta you know what kò tó kù ń bí báyìí I'll send the money in fact almost immediately. dàbí kí n máa dàbí kí n máa ké. what was that. mo wò pé kí mi mọ tí mo ṣe fọlọ tí mo fi deserve obìnrin bíi ti àká. baby you know I love you. I love you too babe. and I will do anything. Ah. kí ni what's that. dàtò tí ní o máa fún mi lówó yẹn bá mo rò bóyá ká wọlé. láti lọ ṣe kínni. láti lọ ṣe Ah, you know I will not say no to you. Stop it. So Don't take advantage. Ah, no, I'm not. <laughs> Come on. I won't stay too long. <laughs> Small Kọ́ngìrì come this way come this way. kí ló ṣe. mami ẹ ní bílíìfù yìí pé kíṣìn tí mo ti ń tidy up látàárọ̀ lọ́mọ yín wo àti epo àti òróró kàn da gbogbo ẹ̀nu ní ṣá. gbọ́ wá ẹ̀ hmm? don't do it again. Hmm? ẹ wo màámi ilé òkè ìṣòro don't do it again èmi máa nọmọ yìí o. Ah, ah, irú èsì wo nìyẹn o máa nà báwo mo ní kó fílẹ̀ ohun tó ń pè lọ́mọdé nìyẹn ẹrù kọ́kọ́ kọ́kọ́ kàn sọ pé ọmọdé ọmọdé ni èrò àwọn orú nǹkan tó ń pè lọ́mọdé nìyẹn ó depo àtòróró da gbogbo ẹ̀bùn pọ̀ ah, ọmọdé ló ń ṣe. ha máa mi eléyìí ọmọ kékeré ẹwẹ́ mi máa nà ọ́. ó máa ah, nà báwo. ẹ mo máa nà ọ́ owó ṣáṣì pé kíkiri. ó dọ̀ mí. àà ah, máa mi mo nà yín ṣé mo fọwọ́ kàn yín máa mi mi ò láìbẹ̀ ṣe máa ń ṣe jàre bọ́ọ̀lù ẹ̀yin sọ̀rọ̀ gan báyìí náà ẹni mo mo mo mo nà yín ṣé àmàmá yìí fọ́ níṣà ẹ wo máa mi mi ò láìkẹ́ jàre. ṣé pé mi ò mọ̀rọ̀ sọ mami ẹ̀ ṣe ní mọ̀rọ̀ sọ. èmi ò bínú o èmi ò bínú torí àrífín yẹn ó ti tó gẹ láàrin èmi àti ìyàwó ẹ sórí ìwọ fúnra rẹ O dúró bí ọkùnrin O dúró nídùú ọkọ o dúró bó bá ṣẹ ìwọ ló máa bẹ bí wọ́n bá ṣẹ ìwọ náà ló máa bẹ kí ló dé ó jẹ́ lọ ṣàtúnṣe kó mọ ohun tó kù tó fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́. ẹ jẹ́ ń bínú. wo èmi ò dálé ẹ̀rù o mi ò dẹ̀ ní oléyàwó ẹ lọ èmi lèmi bí ẹ ohun tí n bá sọ jáde ni kò gbọ́ ọkùnrin máa dúró bí ọkùnrin rẹ wàá jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ wípé ìwọ lọ́kọ. ó gbọ́dọ̀ délé kó tún bẹ́ẹ̀ ó ṣe máa bẹ́ẹ̀. Ah, ah. kò tó bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ mọ́ mi ẹ má bínú. ẹ wò ó ilé ò kì í ṣe ọ̀rọ̀ mọ́ mi ẹ má bínú ọ̀rọ̀ tíyàwó yín gan sọ ọ̀rọ̀ tán sọ ti pọ̀ jù àá kí ló dé. a ló sọ̀rọ̀ nsìn sóde ẹ̀ pẹ́ṣá èmi àti mọ́mi sọ̀rọ̀ ń dá sí i ẹ oríṣi ni wọ̀ tí ìrọ̀kọ̀ fẹ́ wọ̀ àbọ̀ ọmọdé ló pẹ́rẹ́ ọmọdé ló pẹ́rẹ́. ẹ jọ ẹ gbọ́ ẹ ṣe kò ní tásìkò ẹ̀yin kọ́ lọ lọ́hùn ẹ̀yin kọ́ lẹ dá wọn ẹ̀yin kọ́ lẹ dá ẹ̀yin kọ́ lẹ dá mi o ọmọ mi tó bá tásìkò àti lọlé ọkọ tí kò tí tó báyìí ó máa gbẹ gbẹ gbọ bó bá tó náà nígbà tọkọ bá máa dé kò ní jẹ́ àgọ̀ bíi tiẹ̀ kò ní jẹ́ mú ìwá máa máa bẹ̀ yàwó ẹ̀ máa máa bẹ̀ yàwó ẹ̀ máa máa bẹ̀ yàwó ẹ̀ tó bá wù ẹ́ kó ṣe ìwọ ló tẹ̀ ní rẹ̀. jọ̀wọ́ má ṣe jẹ́ kó kiri wa ó lanu let you and I. Leave us one. Oh, oh. Ìfẹ́ borí ìjọra ẹni lójú. Ìfẹ́ máa borí ìgbéraga. Ìfẹ́ borí Afemi, àfẹ́mí. Ìfẹ́ borí ìkú. Ìyàwó ẹ̀ ṣì ń bá ẹ yọdì. Ó bá mi yọdì lónìí kìtẹ́ tó tiẹ̀ mọ̀ tó fọ́nì sí mi jù ni pé láàárọ̀ ẹ̀ tó ṣe oúnjẹ fún mi ìwọ tẹ̀ fíìn pé mo máa pè mí kí n wá jẹun but no kò pè mí kò sẹ́ẹ̀ tébù mo bọ́ sísàlẹ̀ mo jẹun mo ń wo bíi pé mo tẹ̀ sóun fi style ìdílé díẹ̀ bí ó máa tiẹ̀ sọ nǹkan but no she didn't do any kò bá mi sọ̀rọ̀ tí mo fi kúrò nílé tí mo fi dé bíbáyìí. ìwọ ló ti fi bà á jẹ́ ṣé mo fẹ́ ní little thing wá ti sáré máa bẹ́ẹ̀ wá ti máa pàǹpẹ̀ wá ti máa bẹ́ẹ̀ ò jẹ́ kó mọ̀ tó bá ṣe nǹkan tí ò dáa sórí tí òun náà bá jẹ́ ẹni tó ní àròjinlẹ̀ á wò pé ẹni tí òun máa ń bájà tó jẹ́ pé òun gangan ló tún máa sáré sọ sorry á wò pé ó sọ sorry this time. sì ti fẹ́ kò easy bó ṣe sọ ẹ̀ náà ìnà mo ń wò bí a kí n tiẹ̀ lọ bóyá kí n bẹ́ẹ̀ ìnà látìgbà tí màá ti fẹ́ látìgbà tí màá ti fẹ́ ra àìtí ìṣọjọ́ kan báyìí ká má sọ̀rọ̀ síra wa. See, you need to take your stand as a man tó bá lọ bẹ̀ ń sìn ó tún máa ṣe worst thing later but jẹ́ kó n fúnra rẹ̀ feel sorry kó mọ̀ pé no. nǹkan tó ń ṣe ò dáa jẹ́ apologize see this is a chance for you to be the man that you are in your home let her take the bull by the horn at least for the first time. see Tefe you can't understand. No. I got you. I can't understand. Ṣebí ohun rẹ̀ ọwọ́ ló gbófo yìí. Kò sí ríǹgì kankan bẹ́ẹ̀. So you ò me understanding our marriage. No no ti fẹ́ kan tí mo sọ kan nìyẹn mi ò mí ìnẹ̀bẹ̀ yẹn. Mo kàn sọ pé inú gbogbo kíní yìí ó ti ń gùn jù. Bóyá ti bá bẹ̀ẹ́ á tètè stop ẹ̀. Wọ́n wá dán wá dán mi ò láìkì torí táyì máa ti ò ṣe sọ̀rọ̀. Ẹ́ eh, kó tí mo ṣọ́ láti explain fún ẹ nìyẹn miss her so much. òun náà miss ẹ ṣe bóbìnrin ni mi bó ṣe ń ṣọlọ òun náà máa ṣọ ẹ honestly ó kàn ló stronger, head ni i want you to sort this thing one down for all let her feel she's wrong for the first time and let her apologize to you and truly you know she's wrong. Yeah. Sure this will work? It will. <sighs> okay. No problem. Luigi ah ó lé one bit èmi nìkan ló lè yan ẹsẹ mọ wẹ́ẹ̀rì ti fà yí ọkọ̀ yẹ wọlé. mo gbẹ lásán. honestly òun náà mi I know. <laughs> so báwo ni. ọwọ ọwọ kọ. ètò kìíní yìí ṣe fún mi. kò lè láláì ṣẹlẹ̀ sí mi. kò tẹ̀lé ẹ̀ ṣẹlẹ̀ sí mi àti ìwọ ló máa ń gba gbogbo nọ́ọ̀sẹ̀sì mi ò ń gbà á mi ò ráyè mi ò ní time <laughs> láyé mi ò mímì mímì ó dá sí gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀. Ah, òun náà ló design tẹ fún ló ti ń tẹ fóònù ẹ. mímì sit down jókòó jókòó jókòó kí ló ṣe é kí ló ṣe é. ẹ wò ẹ ní bílífì látàárọ̀ ni mo ti ń ṣe Latin ọkọ mi lórí WhatsApp bó ṣe wà online ló ń wà offline ẹ wò ó tún ti wà online. ẹ dùnú ta ló ń bá chat yàtọ̀ sẹ́ni. ta ló ń bá chat yàtọ̀ sẹ́ni. ẹ wo hmm, ó kàn pọ́nìṣ ara ẹni gẹ́ òyìn ó dẹ̀ mọ̀ pé èmi ò èmi ò lè sọ ọ́ èmi ò mo mọ̀ pé màá bẹ̀ sọ tọ̀rọ̀ kí ló ṣe ẹ́ tó bá mọ̀ pé miss bọ̀bọ̀ yìí eléyìí tó ń sọ lọ́wọ́ tó ń sọ lẹ́sẹ̀ yìí ó dẹ̀ sọ fún kó apologize ké parí ìjà. hello babe mi like it má máa gbèrò owó yẹn wá ọ̀rẹ́ mi ṣe ò ṣe ni bẹ́ẹ̀ tó bá ṣẹ̀ ló máa bẹ̀bẹ̀ ọ̀rẹ́ mi ò ṣe é mímí sọ́lá ń gbọ́. ẹ wo ó ti lọ bí two weeks báyìí tí èmi àti ẹ ti sọ̀rọ̀ nínú ilé ẹ èmi àti ẹ à kí n ja ìjà twenty four hours ká má sọ̀rọ̀ two weeks. kí n two weeks nílẹ̀ lẹ́yìn bíbá just fourteen days ló wá ń kàrà mọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ọjọ́ mélòó nítorí. mo sọ pé ọkọ ló máa bẹ̀ kó ń ṣòun because bó ṣe wà yìí ẹ o kì í rọ́ǹgì láyé ẹ rí wọ́n ló máa ń right always right ni torí ẹ̀ lè mi ṣe láì kí n máa dá sọ́rọ̀ ẹ̀ ó jẹ́ bẹ ọkọ ẹ kí peace lè reign nínú ilé. o ò àbí ṣòṣẹ o ní láti bẹ̀bẹ̀. wọn náà ṣe o wọn náà ṣe má bínú nítorí Ọlọ́run sórí ìwọ àánú ẹ ṣe mi wà á tó kó gbogbo ẹrù ẹ báyìí wà á tó kó kúrò nílé ọkọ àánú ẹ ṣe mo fún ẹ nígbà díẹ̀ gbà díẹ̀ ló kù. èmi singular lèmi ò ṣe plural ẹ ló sì máa rí wà á tó lọ tẹ bá fẹ́ sọ̀rọ̀ sí mi ni kẹ́ ẹ sọ̀rọ̀ sí mi èwo wá ní gbogbo tẹ bá tẹ fẹ́ advice ni kẹ́ advice èwo wá ní singular lè mi kí ṣé òun ti marry mi. ṣé mi lórí ìjọ nítorí eh? Ọlọ́run ṣé mo dárúkọ ẹ ṣé òun mò ń bá. ṣé ìbẹ̀rù eh, ṣé ti marry mi. ní wọ́n jọ láti ṣàlàyé fún mi kéèsì tí mo bá marry mi kò tí ì sọ. ṣe ṣe gbádùn ẹ wo àbí ṣé kì í test <laughs> mi. text ó yẹ wí ìwùjọ ìwùjọ text ẹ. text ẹ. <laughs> sorry. I wanted that to be shaking. Send it. Send it. Let you and I leave us one. ọkọ ọmọdé yìí sọ fún wa. Ah! Ah! Ah, ọkọ mi pẹ̀lẹ́ ṣé àmọ́ bínú sí mi o bàbá mi ojú òní tiẹ̀ ó ti yẹ jọ ọkọ mi sórí sùúrù la fi ń sọkọ obìnrin o a ní gbégun eléegun o lóòótọ́ ó níwà tiẹ̀ tó kù díẹ̀ káàtó àmọ́ téèyàn bá ti wà nínú relationship bí tọkọtaya ẹ máa máa tolerate ara yín ni o tó ti yẹ igi yìí ò dá yọ́nà tọ̀hún ò dá yọ́ sọnù ẹ̀jọ̀ èwo ló fẹ́ dáa ọlọ́mọ máa jà máa pààrọ̀ obìnrin bí ẹni pààrọ̀ aṣọ bẹ́ẹ̀ lọ ni àgbàdúrà náà kọ́kùnrin náà máa pààrọ̀ obìnrin bí ẹni pààrọ̀ aṣọ ṣó ti yẹ bàbá mi èmi á bá sọ̀rọ̀ ibi tó ti gbé ṣàṣejù má jẹ́ kó mọ̀ ẹ jọ irú wàhálà wo ló ti ẹ̀kú sí rẹ̀ lọ́rùn ta ló ní ọmọ ta ló ní nígbà tí yòókù ẹ bá sọ fún pé òun ò fẹ́ ẹ̀kọ́ báyìí mo dẹ̀ lérò pé ó yẹ kó gbà sí ìyá ọkọ ẹ̀ lẹ́nu lójú ẹsẹ̀ ni kò gbọ́dọ̀ dáùtù wọn wọn wá ń bá sọ̀rọ̀ òun wá ń dá ó wá ń fún wọn lésì padà irú àrífín òṣìwò nìyẹn ẹ jọ tẹjá dájú tó bá jẹ́ mi náà èmi tí mo bì gan máa yájú sí mi jù bẹ́ẹ̀ lọ ẹ kí ni tiẹ̀ láti sọ pé kí òun fẹ́ bọ́ ọmọ wí ta ló lọ ọmọ ta ló ní òun náà tí ò bá sí pé àìpé orí ń bàjà àmọ́ wọ́n fa gbogbo ẹ̀ lé mi lọ́wọ́ èmi á bá sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ màá dẹ́ jẹ́ kó mọ àìdá ẹ̀ tí ó ti yẹ ẹ́ sì mo dẹ̀ mọ́ pá túwà rẹ̀ ṣe ṣàbàmì bẹ̀ mọ́mí èmi náà á pè wọ́n lórí aago màá bẹ̀ wọ́n bàbá mi má bínú ojú òní tiẹ̀ òní ṣàṣetì o gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí eré ni ọkàn á balẹ̀ bàbá mi jọ torí ọlọ́run ṣàkóso àbínú sí mi ọkọ mi ṣe ti gbọ́ ojú òní tí òní ṣàṣetì gbogbo àdáwọ́lé àmọ́ yọrí sí eré ni èṣò wa níyà yín lágbára ọlọ́run èmi á bá sọ̀rọ̀ àwárí pé ó máa ṣéǹjì máa bá sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ á dẹ̀ gbọ́ sí mi lẹ́nu o ṣe bàbá mi o ṣe gan mo dúpẹ́ ojú òní tí òní ṣàṣe tí o ọkàn abalẹ̀ èṣù oníyà yín o ilé yín ò ní bàjẹ́ láìpẹ́ láì gírọ̀ ẹ máa fún mi lọ́mọkùnrin làǹtì làǹtì báyìí tí máa gbẹ́jọ́ lágbára Èdùmàrè ládẹ́ lọ́ra ẹ̀mí ìyá yín náà o ti gbọ́ bàbá mi ó dàbọ̀ ọlọ́ aṣọ ẹ délé o ẹjọ kí ló máa ń ṣe ọmọ mi mi sọlá ẹjọ èṣù wo ló gbé mi báyìí ẹjọ kí ni ìgbéraga tó ní báyìí tí ò yé mi kéèyàn ní ọmọkùnrin kó dẹ̀ máa wà bí ẹni pé tọmọbìnrin bá lọ gbóúnjẹ alẹ́ ìfọlọ́gbò ìjẹ́ tí ẹ bá nìyẹn o ilé tèmi yé wọ ní okòlè débi báyìí mọ́ o àwọn a ah, níbi sọlá mi wò bí wọn máa bá sọ ọ̀rọ̀ tí ikú gbọ́ tẹ́tí ikú fi ń di báyìí máa bá sọ ọmọ rádaràda bàbá mi ọlọ́run aṣọ ẹdẹ́lẹ́ ọjà rẹ gbé òní tiẹ̀ hmm. irúwọ̀ òṣìwò nìyẹn máa sọ̀rọ̀ sí ìyọkọ ẹ̀. Ah, kò gírí wá kó má bà wá lò. kí ló dé bẹ́ẹ̀ ń bínú sí mi náà bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé ẹ ti dé báyìí náà mo ṣe ń bọ̀ ẹ ṣe wá bá mi jà ní gbogbo. wọ́n dẹ́ni ọdún fún ọba jó ni ìṣòro wọ́ ọmọ yìí màámi gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ló yé mi àmọ́ yìí fúnra yín mọ̀ wípé ọlọ́kùnrin ò ṣe ń gbójú bọ̀rọ̀ fún un. ọlọ́kùnrin ò ṣe ń gbójú bọ̀rọ̀ Lo ló ṣe lè fún ọkọ ẹ ló ṣe wò kó láti gàbalẹ̀ lórí àbí ẹjọ́ sí ẹ̀ṣẹ̀ ní tọkùnrin máa ń ṣó fún yàn pé òun nífẹ̀ẹ́ èèyàn ṣó ti dẹ̀ṣẹ̀ mo bí ẹsẹ̀ tó bá délẹ̀ tán mi ò ní bẹ́ẹ̀ dá sí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìlú tó dẹ ń lù yìí kó má lọ jẹ́ wípé àdẹ́dọ̀dọ̀ ò ní rẹ́sẹ̀ mi nílé ẹ̀. Màámi ẹ ṣe máa sọ pé ẹ̀yin wá sínú ilé mi mọ́ ah, ah, orin kọrin nìyẹn. Ah. ṣọwárí orin kọrin tó sọ yìí òun ló ní ijókíjó nínú nínú ìjọ́kíjọ́ lọ ní ìlúkìlù nínú ṣọwọ́rí nínú ìlúkìlù yìí òun láti wá lùlù kó nílé ó gbélé ah. tó sọ fún mi ni pé kí n gbélé mi má gbélé mi. Ah, mami kò lè tó ilé yìí. ó lè jù bẹ́ẹ̀ lọ ah. ohun tí mo fẹ́ ni mo fẹ́ òfin tó bá dẹ̀ mú ẹ tó o lè tẹ̀ lófin mi mo jókòó sílẹ̀ yìí èmi àti ẹ lè rọ́gbọ́ ṣé ni mo ti gbé báàgì mi njẹ́ rẹ́sẹ̀ mi nínú ilé kò fọwọ́ gún mi lójú. mami kòkó lè tó gbogbo ilé kò ẹni ńlá lolúwa ẹni ńlá lolúwa ṣó ṣàrí kan tó cause ṣó rí. ìgbà tí mo máa ṣe tán pẹ̀lú bọ̀bọ̀ yìí nílé yìí nígbà tí mo máa ṣe tán pẹ̀lú bọ̀bọ̀ yìí nílé kò sí wàhálà ṣùgbọ́n lọ́ọ́ fẹjọ́ mi sùn mọ́ mi ló ń bọ̀ nílé wa bá mi. ó máa dúró pẹ́ kò sí wàhálà ṣó lórí òun ti dàrú ni ah, ah. ó kò ga ó kò ga ìga òṣì ni kò sọ́pọ́lọ́ lórí ẹ̀. wọlé wọlé ilẹ̀kùn yẹn wà ń ṣíṣe mo wà nílé. ìfẹ́. Tífẹ́ kí ló ṣe kí ló ṣe tó ń tó ń sunkún báyìí kí ló ṣe. Tífẹ́. Ẹni wọ́n tún ti sáàbù mi o. Sáàbù wẹ̀ a ah. different breakfast. ọlọ́run ah. I am tired kí ni mo tún fẹ́ ṣe báyìí tí mi ò ṣe ọlọ́run ṣé mi ò dá lóbìnrin tó ni. ti fẹ́ kí ló ṣẹlẹ̀ ṣe jà ni. àkókò jà ìwọ náà mọ bí mo ṣe ń kí ẹ fàdé. You know, I tried my best to make this work. So what happened? Ah adé parọ́ gan fún mi adé tàn mí gan àmọ́ bàbá bá rí ẹ ní pé adé ti máa rí etí lọ́mọ àṣẹ side chick lásán ládé fi mí ṣe side chick mi ò tún ní wéètì rárá ah! ọlọ́run ẹlẹ́dàá mi ta ni mo ṣe lè ti ń pọ̀. adé ti máa rí pẹ̀lú ọmọ. ọmọ púpọ̀ ni ògì ṣọwọ́ ẹyọ kan. Ah. kí ló lè gba ìtọ́jú ọlọ́run ẹni ìjọta ni mo jẹ adé is about the eighth guy kí ni mo ṣe fọ́lọ́ gan pápá body count. àǹtí ah! fẹ́ just farabalẹ̀ ṣùgbọ́n just calm down okay breakfast tó sọ iná gbogbo àlà ń jẹ ó mm-hmm. mọ tí mo ṣe jẹ breakfast kí tó má rí. Eh? tèmi ti pọ̀ jù. má má wọrí. o ṣeré mi. the right guy will come. lágo mélòó. ó máa just just. lọ́wọ́ mi ni it's okay it's okay no no no no no no yes Antifa just just calm down okay calm down ṣùgbọ́n um, you know what maybe I should take you out. no. jẹ́jẹ́ ń get ẹ jáde mi ò lè Anila yes. I don't even have the strength to keep keeping up. <laughs> My strength has failed me. I am tired. Tife, you need to stay strong. <laughs> No, please, please. It's okay, it's okay, it's okay. It's okay. It's <laughs> okay. Mimisola, why? Why are you doing this to us? Eh? You know I love you. But o kò sọ sorry o ò lè Just say it and let's move on now. Eh? Oh, I love you too much for all this. No bá ń ṣe mọ́ mi ìmá ti bẹ̀ ń kọ́ mi o. Ah, oh God, no ń bá No kò tiẹ̀ sọ fún pé òun wà sórí just that alone gan ó ti tán nù mí I miss her so much. Oh. so ẹni ńlá lolúwa fẹ́ máa prove wípé òun níwèrè lórí jù mí lọ tí mo bá tilẹ̀ ń ṣe bí ọmọ kékeré ṣé kò yẹ kí òun bá mi fi maturity gbé ṣe bó yẹ kó mọ̀ wípé ṣe ni mò ń yọ̀ àbí but tí ẹ nílá lólu wa bá expect wípé kéèmí kọ́kọ́ wá bẹ̀ òun ó máa dúró pẹ́ but mo mí ìsọkọ mi ọlọ́run jọ bá mi kó sí inú kùtì ẹ̀bẹ̀ mi ọlọ́run jọ mo mí ìsọkọ mi gan ni. ṣùgbọ́n bí wọ́n ti jà tó yẹ. Mhm ìjà wọn kò lè dalẹ̀ rárá ká gbọ́ra wáyé lóòótọ́ ee torí mọ́rí ẹni mo fẹ́ ìwọ rí mi ló gbà fún mi jọ̀wọ́ má ṣe jẹ́ kó gìrì wa ó lanu. Let you and I live as one. Oh, oh, yeah. Ìfẹ́ borí ìjọra ẹni lójú. Ìfẹ́ máa borí ìgbéraga. Ìfẹ́ borí àfẹ́mí àfẹ́mí. Ìfẹ́ borí ìkùnsínú. Oh. Ah ìjọra ni lójú. Ìfẹ́ borí ìgbéraga. Ìfẹ́. Ọmọ bá mi ṣeré gan nílùú. Ó máa bẹ̀rẹ̀ nìyẹn nígbà olójú tí mò ń lọ. Ìwọ ọ̀gá. Yeah, wait. I'm here. Ọ̀gá, you. anybody tó bá ti rélé wọ́n ti mọ̀ pé kò kí n ṣọtí líle kò kí n ṣàwọn èyí tí mo máa mu tó máa ń ta mí lọ́fun yẹn. Um, ti fẹ́ o ṣe kókó fún mi lómi tútù. Um, trust me kan try ele tó bá ti taste ẹ tó bá like ẹ then i won't insist you will leave it but ó ṣọ̀ fún mi pé o máa like ẹ there is always a first time ṣe fẹ́ gbọ́ ṣoré lè tó bá ti mú òní misbehave òní ṣe anyhow wà normal akànra délé àfipàrònú rẹ ọ̀rá lọ sùn ò ní já ò ṣe anything. for sure. Uh-uh. okay you don't trust me anymore. Uh, all right just you know just give me a chance. okay after you ọlọ́tí. <laughs> ẹ̀rù ń bá a bì inú àwọn hurt you àwọn harm you. wọ́n ń bà mí jẹ́ lílé yìí o. okay so. <laughs> okay. <laughs> so try cheers to a new beginning of. okay. It tastes nice though. You like it? Yeah. I like... told you. Ah, ah well, calm down. Ó dùn ni. Ó sọ fún gbọ́dọ̀ báyìí. Ah, mà ti ń bù mí. Ẹ na tó fún mi gbà yẹn tó yẹ pé gbogbo àyà yàn ló kàn ń tà yẹn. Ah, mo lọ gbélé wa tó lè fi mi lélẹ̀ gbà yẹn. Mo ti mọ̀ kó máa láìkẹ́lẹ́. You like it? Yeah, I do. Ah. So. So, Bawanile, how is how are you coping? It's a fair amount of the button so early because you know, Mimi or Bamis or anything. No, who Bemi Yoshin Lekoko. Let you and I leave us one. nani nani nani la nani umtania yesilobe You just have to treat him right. Kò má bá fọwọ́ rẹ̀ lé Ah! It's baby. It's your baby. Ah! Yes. Did, did, did we? Yes. You enjoyed it. Enjoyed what? What is your plan? What's your plan, Lily? We enjoyed it. Would you shut up? Shut up! Àìkà ni ẹ́. What is it? Ìfẹ̀tìpátìpá gbígbàjú fún ẹ. Etí ẹ̀ máa di ni. I know. Is this your plan? You enjoyed it. Enjoyed what? Can you shut up? We enjoyed it. You're very stupid. I'm sorry. Gbà fún múrí ní gbà fún gbàdá. Bẹ́ẹ̀ lọ́rọ̀ ìgbéyàwó rí. Ṣẹ̀mí bí ẹ lóògùn ọ̀rẹ́. Ìwọ náà ní táìmì ìkọ́mọkùnrin yìí máa ti wọlé. Ha! ó mà ti tó bíi three days báyìí tí ẹni lálólúwa ti ń pẹ́ wọlé hmm. bí eré bí eré alábọ́run mà ti ń di ẹ̀wù mọ́ mi lọ́wọ́ ọlọ́run kí ni kí n ṣe ah ó sún mi o. ìwọ rí mi ló gbà fún mi. mi ò tẹ́lẹ̀ wọlé tó bọ̀ tà látẹ̀kùn báyìí sàn time gan ti ń lọ. wo àwa gan ti ṣetán àti fẹ́ máa lọ. Ah, kí ló ṣẹlẹ̀. Ah, wo a níbi tá a fẹ́ lọ. mo rántí ọ̀rọ̀ tájọ ń sọ lọ tẹ́lẹ̀ kó tó wọlé jọ ó sọ pé ó ti tó two weeks tọkọ ẹ ti jẹ oúnjẹ ẹgbẹ̀rin nínú ilé and you are not concerned you are not worried tí nǹkan mọ́ ẹ bá ti ń ṣẹlẹ̀ ṣé kò yẹ kí èèyàn máa ronú pé nǹkan kan tí ó ti ń ṣẹlẹ̀ sóhun sori tọkùnrin bá ti ń ṣerú nǹkan báyìí kó má jẹ́ pé kó má jẹ́ pé wọ́n ti wọ́n ti wọ́n ti lóbìnrin tó ń dáná fún wọn ń ta o. Mm, mm, mm. ní tèmi mi ò fi ẹ̀rọ tí ẹni lálùbọ̀ wá ṣe nìyẹn. Mm-hmm. ẹ ẹ ẹ ní sùn. because ọkùnrin lè jẹ́ kó kàn tán ní ìṣe ẹ̀mí bí ewu náà á pè fún àtẹ̀dó rẹ̀ á pè lè come back to senses àbí because ó ní láti ó ní láti get over straight you are not doing the right thing because you have to do the right thing and most of tó bá ṣe bẹ́ẹ̀ ṣé kò tó bẹ́ẹ̀ ni láàrin èmi àti yín láàrin èmi àti ẹ̀ ṣé kò tó bẹ́ẹ̀ ni. Mm-hmm. ẹ dúró náà ẹni ńlá lolúwa kó ní ẹlòmíì níta. ẹ eh, ẹ eh, mi ò sọ pé wọn ní ẹlòmíì níta àbáni àmọ̀ràn ṣe ló ṣe ń gbà pẹ̀lú tó bá ṣe tán kò bá mi níta mọ níta. ṣùgbọ́n kan tó sọ ni ó ní bóyá. èmi ò mọ rísì tó ṣe ń bí mi mi ṣàkọ mo sọ̀rọ̀ ṣùgbọ́n mi kọ́ àsìlẹ̀. ó jẹ́ tó tọ́ sí ẹ màmá gbé fáájà. ẹni ńlá lolúwa kó ní ẹlòmíì ta rárá rárá rárá ẹni ńlá lolúwa ò lè lẹ́lòmíì ta no no no no no no no. wo èmi ti dáríjì ẹ èmi ti dáríjì ẹ ó ti tọ́nú mi ìyá ṣe mí lóore ọkọ ẹ ló kù kò lọ bẹ kó dẹ̀ sọ pé òun ti dáríjì ẹ ṣùgbọ́n èmi o èmi o mo ti dáríjì pátápátá dédé ńlẹ̀. mami ẹjọ mo mọ pé ṣe ń bínú sí mi ẹjọ ẹ dáríjì mi ọmọ kékeré ló ń ṣe mí ẹjọ ìtorí Ọlọ́run mami ẹ má bínú sí mi mo promise ni pé mi ò ní ṣe irú ẹ̀ mọ́ ẹjọ. mo ti dáríjì ẹ mi ò ṣègùn ohun tó ń sọ lẹ́nu jáde lèmi náà sọ mi ò parọ́ o èmi o èmi àkànkẹ́ mo ti dáríjì ẹ ọkọ ẹ ló kù kó lọ bẹ kó dá ọmọ àpákẹ́ ò kí ń bínú kò ń bínú ẹ ó bínú lọ́tẹ̀ yìí nìyẹn ìwọ náà fà á múra tí ẹ ṣe ìwọ gangan tí ẹ ṣe bó ṣe yẹ kí ìyàwó ṣe pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀ tí ẹ ṣe once hmm? Hmm? èmi ti dárí jẹ títí lẹ títí títí títí mo ti dárí jẹ mo ti dárí jẹ mo ní kó lọ bẹ̀. ẹ ṣe mọ. títọ́ àti dédé tó bá ti bẹ̀ òun náà inú ẹ̀ ò lè tó gbogbo wọn ìwọ lójú ó bínú. àti tí ojú ilé ìgboro ṣàbí lọ́wọ́ náà kó sí bàbá ńlá ẹni tó máa bọ̀. irú ọlọ́pàá ìwọ àti tani wo jẹ́ ń sọ fún ẹ òwe ayé àtijọ́ ló pa yẹn sórí nísìn ọwọ́ àti òjì àtẹ́fì máa rẹ́ gbogbo ẹ̀dánú ni wọ́n ti tani kí ló ń bá a jẹ. lie oh really. yes Okay. wọn ò bí ẹ dá sẹ. wọn ò bí mi dá. bẹ́ẹ̀ ni sọ. <laughs> èmi kò ready láti wá ọmọ àní fún ẹ. oh yeah. yeah. guy. yes woman. i would advise you. oh. it's high time you stood by your responsibility. okay. guy. Man up. Man up to what? Man up. To what? To your responsibility. Your freaking responsibility? What are you talking about? I am not responsible for that and I will tell you straight to you. What are you saying? so this is your plan. This is your plan, right? You gbé mi délé ẹ̀, ò rọ mi lọ́tí yó, ó tọ̀ mí, ó bá mi ní àjọṣepọ̀ without my consent. Do you know you can be charged for that? Don't go there. Okay. There was no duress. ó oh. ti gbàgbé ni bó ṣe ń yí mi báyìí ó tún wá mọ̀ mọ̀ wá bọ́ sókè ó wá ń dún lóríṣiríṣi ó wá ṣe ah. ah, ah. Shut up! Shut up! Shut up! Kí What kind of a woman are you? Ṣé ṣe bá to pé tó ṣe eré ilé máa bá ẹ̀ṣọ́ rẹ ni? Hmm. Eh? so kò tó fẹ́ ṣe eré o fẹ́ bà ayé mi jẹ́ o fẹ́ bà home mi jẹ́ right? You and I know you don't have a home. I have a home. You do not. I have a wife and a child. <laughs> Okay? You don't have a wife. Let's First stop. Baby. This is Enila. I know. Please don't do this, please. Mano. Wá nǹkan ṣe sí. Mano. Mo bẹ̀ ẹ́ ni kó wá nǹkan ṣe sí so Take up your responsibility be the father that you are okay. Oh. Peter stop I'm not buying that. Oh. Yeah. Tifẹ. Enila. Oh. Wait wait wait wait wait Tifẹ Tifẹ. Kí ló Oh yeah. Touch it. Tifẹ yí fine. Look at me look at me kí ló ṣe? make a good father. wọ́n máa bẹ̀rẹ̀ antenatal wọ́n dẹ̀ need a hospital. excuse me. mo ah, kilo ah. wa kí ló wá ṣe mi. kí ni ta ni wá bo omi ń pè wa. ẹ wo bí tẹ́lẹ̀ mo ní kò sùn ni ṣùgbọ́n mo rí i pé agídí ẹ fẹ́ pọ̀ mo ṣetán láti lé ẹ̀ tán pátápátá kémi wá wọlé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ti ṣe àbíkí náà ti gbogbo ẹ ó máa láyà o olórí láyà ò wọnú ilé mi wá bá mi. mo rí i pé o ti gbónu gan èmi ò lẹ́jọ́ tí mo fẹ́ bẹ̀rù kó lọ sókè nsìn yàrá mi kó lọ tún ṣe tó bá wá kọ̀ tó sùn máa gbé ẹ ti gbòǹgbò ti gbòǹgbò ṣó ti gbọ́ ó yá lọ sókè bẹ́yìn kó lọ tún yàrá mi ṣe bẹ́ẹ̀ ni mo sọ. So ti fẹ́ ògọ̀. Ah, mo ń lọ lórí yẹn wọ́n bá ti bí eré tẹ̀lé mi. ẹ gbà mí. no no no no no no kémi lọ tún yàrá ṣe. Ah! bó mo já sí ìbá ìdòrí ọlọ́run ah! mo dáhùn mo dáhùn mímí kí ni màá sọ fún mímí. Oh God oúnjẹ tó tọ́ sí ẹ màmá gbé fájá torí bókiri kò lẹ́nu. ọkọ mi ẹni lálólùwà ọkọ mi ó dé kọjú sí mi jọ torí Ọlọ́run má bínú sí mi mo fẹ́ kó mójú fún gbogbo àṣìṣe mi jọ mo mọ̀ pé mo ti fàyọ̀ fọ́ àmọ́ jọ torí Ọlọ́run dáríjì mi orí mi tí ò pé tẹ́lẹ̀ ti wá pé bá ìjọ torí ọlọ́ọ̀jọ́ ọkọ mi. Omisola ìyàwó mi. I love you so much. So, so much tá a bá ń jà tí a sọ̀rọ̀ you only function I can't do anything wọ́n ní àrídùnnú mi ìwọ lẹ́ni kejì mi nǹkan tá à ń jà sí yóò tó nǹkan kí ni nǹkan tá à ń jà sí pride ego babe we should be more than this already tó bá wrong me simple I am sorry if I wrong you I will do the same I need the gbogbo eléyìí sórí tí àgbà bára wa sọ̀rọ̀ Thank you, keep malice ó máa ń fa àwọn àṣìṣe kọ̀ọ̀kan kọ́lọ́ má jẹ́ àṣìṣe please I want to beg you please please. Don't let this happen again, please. Mommy, please. Do you promise? Yes, I promise. Are you Let you and I leave as one. Oh, oh, yeah. Ìfẹ́ borí ìjọra ẹni lójú. Ìfẹ́ máa borí ìfẹ́ borí àfẹ́mí àfẹ́mí. <laughs> mo sọ fún ẹ náà mo ti pọ́ọ̀tì yẹn sìn. Yeah, so, okay. Let's play it. Má ṣojoro. Èmi Okay. Ha! Ah, okun díẹ̀. Ọlọ́run mú ẹ lé ní. Ah, Má wọrí. Hey! máa fi pé mo mọ̀ ń play jù ẹ. play ṣe ah, ìyá o oh, rẹ. ẹjọ́ ẹ ti pọ̀ jù play òun lélẹ̀ white ìyá wa play. ẹ báwo mo ṣe máa ti yẹ nǹkan. ṣé bó ní wọn play ni. ẹ máa play ẹni àwọn èèyàn má fi rẹ́rìn. play ara lọ síbẹ̀ lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni báwo ni ibi bíi ìbọn báyìí. ẹ ṣá wá wọlé. Ah, ah, t-shirt fún mi bẹ́ẹ̀. t-shirt kí ni. t-shirt. <laughs> má ṣojoro. má ṣojoro t-shirt mo fẹ́ play nsìn fóònù ẹ̀ ń rìngbò. fóònù ló ń rìngbò tí lè parọ́ jù. mi ò parọ́ mo serious. ẹyà fóònù tó rìn dà. ó ti cut. ìgbẹ́ fóònù kọ̀ọ̀kan rìn. serious ó ti cut. ẹ ẹ bá mi straight. one. one. okay. one nìyẹn. ẹ ẹ clear láti gbé báyìí. ọlọ́run máa mú ẹ lẹ́yìn mo fẹ́ wò ó sọ. Okay. Okay. Yeah. <laughs> um, baby, yeah. any to send message? Kinka? Uh, okay. Any Lálolúwa? Yes. You want food to fẹ́ me only? gbà fún múrí nígbà fún gbàdá bẹ́ẹ̀ lọ́rọ̀ ìgbéyàwó rí. àní bó tilẹ̀ wù kó burú tó ìfẹ́ nílò. o lè jọ jọ òde sílẹ̀ kan ẹ́ eh? I can't explain please. me please now. Let me just explain myself, please. It's not what you think. It's okay. It's okay. Okay. Ah, mommy bẹ́ẹ̀ fáì ma. báwo lè ṣó ti ṣílẹ̀kùn. wọ́n mi kò ṣílẹ̀kùn tí mo ṣe ń bá sọ̀rọ̀ gan kò dá mi lóhùn. kò ṣílẹ̀kùn kò dẹ̀ tún dẹ́ ẹ lóhùn. bẹ́ẹ̀ ni mọ́mì. ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ kémi lọ yọjú sí i ó máa ṣílẹ̀kùn. mò ń bọ̀ fọkàn balẹ̀ kọ́ mi. wọ́n ní ẹ̀ tilẹ̀kùn kò ṣílẹ̀kùn ẹ̀ ṣọ́ bá wọ sọ̀rọ̀ ìgbà tí ó tẹ̀ bá wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló máa bá wọ̀ sọ̀rọ̀. ọ̀nà sílẹ̀kùn sílẹ̀kùn ọkọ mi. mo wà ń bí o. ẹni lọ́lọ́lọ́wà ti fi ẹ jẹ́ mi. lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi ò ní jìyà ìyà ní mú ẹ́. Oh, ò ní mò ṣe mi. sorry my baby hmm? that's my girl. Hmm? I'm oh, so sorry I'm so sorry I'm so sorry please sorry má bínú ṣètùgbọ́ ọkọ mi hmm? má bínú o ò ní rògùn ìbànújẹ́ lágbára ọlọ́run ẹkún ò ń ṣe tiẹ̀ ẹ́ bébì mi ò ní mò ṣì òṣì ò ní mọ̀ ẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ó jìyà ẹlẹ́dàá bàbá ò ní fìyà jẹ́ torí ọlọ́run ṣe ti gbọ́ stop the crying mm. stop it. Mm ọkọ mi. Mami, mm. ṣé mo pẹ́ nílá lolúwa fẹ́ lomi lóyún ní ṣá? Mọ̀ ọkọ mi. Ah, ìyá ti jẹ mí. Ah, ìyá ò ní jẹ ọkọ mi. Ìyá ò ní jẹ ẹ̀. Ṣé o mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ó yọ lọ́hùn ọba? Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ọwọ́ ẹ̀ wá o. O mọ̀ pé mi ò bí ẹ̀. Mo dé láti bẹ̀rẹ̀ sòtọ̀ ọ̀rọ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá yìí èyí tó wá látọwọ́ ẹ̀ ló pọ̀ jù sórí ọkọ ẹ̀ fúnra rẹ̀ olúwa bá mi lé tó ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ látòkè délẹ̀ fún mi kódà nígbà tó tún lọ sọ́dọ̀ ìyá ẹ̀ ìyá ẹ̀ bínú ìyá ẹ̀ faraya pé láéláé òun ò ní dá sí i nígbà tó yá gan èmi ni mo tún mú lọ sọ́dọ̀ ìyá ẹ̀ tí mo lọ bá bẹ̀bẹ̀ ṣé bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ ìyá ọkọ mi ìyá ẹ̀ wà ń sàlẹ̀ o ìyá ọkọ ẹ̀ wà ń sàlẹ̀ o ìyàn dẹ́ nífẹ̀ẹ́ yàn ju bí ìyọ̀kọ̀ ẹ ṣe nífẹ̀ẹ́ lọ mo wá fi títóbi ọlọ́run bá bẹ̀ ẹ́ ó mọ̀ pé mi ni mo bí ẹ mi ò lè tiẹ̀ sínú tí ò dá o pò ó àti ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí ọ̀nà ọpẹ́ ìyọ rẹpẹtẹ igi tó jà yìí kò máa ń ṣèjì kékeré máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá bàbá ẹ̀ lọ́rùn tí ò jẹ́ kí igi náà kò gbé ẹ lọ tó bá lọ jẹ́ pé ọmọbìnrin yẹn bó ṣe lóyún yín yẹn ò bàjẹ́ ṣé mo pé tá à ń sọ ìkọ́lá máa máa sọ á ti kú lọ́rọ̀ yìí pé ó fún yàn lóyún ó máa bímọ ni o àmọ́ lóun tí ò ń ṣọba àkà tí ò ń sí lẹ́yìn alábòsí ó wáá ba oyún yẹn jẹ́ kí ló tún fẹ́ lọ́dọ̀ ọlọ́run ìyọkọ̀ ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ wo ọkọ mi nísìn mo fẹ́ kó nu omi ojú ẹ̀ yẹn nù pátápátá nu omi ojú ẹ̀ o gbọ́dọ̀ tí mo sọ. kí ló wá fẹ́ kì í ṣe báyìí ohun tí mo fẹ́ kó ṣe báyìí ni pé màá mú ẹ lọ́sìn wá lọ fọ ojú ẹ̀ àwa jọ lọ sísàlẹ̀ lọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ àmọ́ ká tó lọ sísàlẹ̀ láàrin èmi àti ẹ̀ wà wá ṣèlérí fún mi pé láti èní lọ ìwà àtọ́kọ ẹ ẹ̀ níjọ fa wàhálà kankan mọ́ ohun tó máa mú ẹ tó máa fi bínú sọ́kọ ẹ tọ́kọ ẹ máa fi lọ síta tó máa lọ ṣàṣe má kò ní tọwọ́ ẹ bọ́ mọ́ o ti gbọ́ ọkọ mi ṣèlérí láàrin èmi àti ẹ. ìfẹ́ má ṣe mo ṣe lérí fún yín nǹkan tẹ́ sọ ni màá ṣe. tó bá dé èmi náà ni wọ́n bá ṣe irú ẹ̀ bí mo ṣe dé àgbàlagbà yìí àmọ́ abínú máa tákùn ni ó ṣe dáadáa ó ṣe dáadáa o ó mọ̀ pé mi ò ní ṣe kí n má sòótọ́ ọ̀rọ̀ àmọ́ bí tọ́rọ̀ dé gbogbo ohun tó bá wù ẹ́ gbogbo ohun tó bá gbà lérò bó bá ṣe wù ẹ́ tó bá ṣe fẹ́ ṣe é ibi tó bá dúró sí lèmi dúró sí. Hmm ìyá wa ẹ má bínú mo ṣàbẹ̀yìn lẹ́ẹ̀kan ṣe rọ́rọ̀ àwọn ọmọ yìí ọmọ máa kún fàdúrà mà ní kọ́lọ́n kó má jẹun ṣẹṣẹ̀ gbé kó má jẹ́ kí ilé wọn dàrú àdúrà la máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ ṣàmọ̀ pé bá a ṣe wà yìí ọlọ́run ló fi wá ṣe guidance fáwọn ọmọ yìí ó dènà ká máa tọ́ wọn sọ́nà àwa la máa jẹ́ kọ́ mọ̀ yìí pé béèyàn ṣe lò ilé ayé rẹ̀ á dẹ̀ jèrè gbogbo wọn lágbára ọlọ́run wọn ò ní kú mọ́ wa lójú ẹ má bínú ọmọ yìí òun ni òun gbọ́rọ̀ wọn lẹ́ni agbó fún ọba igi ó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba igi ó gbà mo sọ lọ́tún mo sọ lọ́sì kò sí gbogbo ìmọ̀ràn tá a fún ẹ kò sí ìtò múlò kò ṣe kókó jábélé kálukú ló ń ṣe tiẹ̀ ṣé bí nǹkan kan ló kọ́kọ́ bá nǹkan kan wá kó tó di pé irun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ tó bá jẹ́ pé òun létí tó fi ń gbọ́rọ̀ ni gbogbo irun tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run ọlọ́run jẹ́ kó ya léere ìyá ọkọ ẹ̀ tó ń wo yìí tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ tí ò bá ṣe ìyá dáadáa tó mú ẹ gẹ́gẹ́ bí ọmọ ni gbogbo ọ̀wà lọ́nà ọ̀rọ̀ tó ń wù wọ́n ti gbọ́ǹgbẹ́ dànù kí ló ń bá ká ọ̀yà ọ̀yà orí ara ṣé o rò pé ìkéré ni ó ń dàgbà sí lójoojúmọ́ ni èrò dágígbé èrò tètè gbé tèrò là ń wí fẹ́rò lọ sun oorun tí èèyàn ń sùn téèyàn fi ń ro wípé bí ilé ayé ṣe ríre ilé ayé ò gbà báyìí lóòótọ́ èèyàn tiẹ̀ ń yọ̀ sọ́kọ èèyàn lọ́rùn tí wọ́n bá jẹ́ ẹni tó farabalẹ̀ kábàtà pé lóòótọ́ ọkọ ẹ bá nífẹ̀ẹ́ tó níwọ̀n gan dẹ̀mọ́ pé ó nífẹ̀ẹ́ tẹ̀dẹ̀jọ́ nífẹ̀ẹ́ ara yín ìyẹn ò wá ní kó wá gbégbéraga wù kó wá jọra ẹ lójú kó wá rí ẹ bẹ́ẹ̀ ni pé kò sí bó ṣe jẹ́ ó tiẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa wí tán kò tún dúpẹ́ ah orí ẹ wà lẹ́yìn ẹ má jẹ́ parọ́ fún ẹ tó bá jẹ́ pé n tá à ń sọ yìí sìn tó bá yẹ pé kò lọ gbọ́n nǹkan tá à ń sọ yìí kó lọ gbọ́n dànù tó lóun fẹ́ bí bó ló fẹ́ yà sí tiẹ̀ bá bá ẹ kò rí lè tèmi yà sí o bó ṣe wà yìí kò síbi tó lè gbé mí lè mí. ẹ̀yin ni kẹrin mi bò ń sọ̀rọ̀ sórí bí mo ṣe wà yìí ó gbọ́ èmi sì ní ìdí ẹnu lé mi o ó gbọ́ mo yìí ní ìdí ẹnu lé mi o mi ò ó lọ́bì kankan èmi ìwà mọ̀ èyí tí wọ́n bá fẹ́ o mm. ṣùgbọ́n mi o mo sì nílò ẹnu ilé. ẹ ṣeun jàre ìyá wa wo ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba oríbi tó bọ́rọ̀ ayé ara ẹ̀ dé ó jẹ́rẹ́ àfojú ọkọ ẹ̀ mọ́ra kó lọ bí ọkọ ẹ̀ kò so mọ́ nǹkan ẹ̀ èso oníyà yìí kọ́ dídé lẹ̀ ṣọ wà ókè lọ́sọ́ má kọ́ ẹ jàre kíni kíni sọ wọn ẹ dira yín mú ẹ dira yín mú lẹ́ ń bá ká wọ́n bó jarí ọkọ mi ìwọ náà lọ́wọ́ rẹ lẹ́yìn hmm, ọlọ́run iṣẹ́ lélẹ́tì kan ẹ sáré ṣèmí kẹtúbọ̀kùnrin kẹtújẹ̀yàn mọ́lẹ̀ fún wa kọ́ máa pọ̀ lé hmm, kọ́ mi. Hello. Tiffany kí ló wá ṣe ń bíbá yìí. mo ní kí ló wá ṣe ń bíbá yìí. ẹnì calm down. don't tell me to calm down kí ló wá ṣe ń bíbá yìí. it's not what you think jọ. kí ló wá ṣe ń bí. ìhun náà ni mo béèrè lọ́wọ́ ẹ̀ kí ló wá ẹ mò béèrè lọ́wọ́ ẹ kí ló wá ṣe ń bí. ẹnì mo wá láti wá apologize sí ìwà àtìyàwó ẹ ni. mo fẹ́ fi àsìkò yìí sọ pé kó má bínú kó dáríjì mi sórí gbogbo nǹkan tí mo sọ pé ó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ irọ́ pátápátá ni prank lásán ni o ò bá mi ní àjọṣepọ̀. I said it mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ pé mi ò ṣe anything mo kọ́ kí ni kò dàrú mọ́ mi lójú ni. bí mo ṣe bọ́ṣọ lára ẹ mo wá rí i pé o ti ń rúnra so time yẹn ni mo wá ṣe bíi pé mo fẹ́ kiss ẹ but I did not I did not kiss you I did not do anything. mi ì ṣe kankan. why kí ni mo ṣe fún ẹ kí ló dé tó fi fi pé lóko tó yẹ kó ṣe fún mi lélẹ̀. ṣé wípé o ò ní oyún fún ọkọ mi. àràrà ah, mi ò lóyún kankan. ṣé o gbọ́ ọkọ tó sọ ní máa tẹ ṣe ọkọ báwo ló fẹ́ lóyún. Hmm, mi ò lóyún sórí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tí wọn náà dẹ̀ mọ gbogbo ìdojúkọ tó ṣẹlẹ̀ sí mi lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé nígbà yẹn lèmi náà wá wò pé àárín ìwà àti ìyàwó ẹ̀ ò tó pé nǹkan tó ní kò ń ṣe bíi pé ó cherish ẹ̀ ni mo ṣe wá ń wò try lock me, knowing the kind of man you are pé ọkùnrin tó dà ní ẹ ìgbìyànjú lásán ni mo ṣe àmọ́ má bínú jọ. ò bá ma ṣe yẹn you're like a sister to me. I am I am truly sorry. Mo mo kàn fẹ́ jẹ́ kí ẹ̀yin méjèèjì kẹjọ kẹ́ dáríjì mi Enila, Thank you so much for being more than a brother to me. Sórí gbogbo àwọn advice to máa ń fún mi gbà yẹn. To man ń sọ fún mi pé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà it has come to pay me ademi came back a ti introduction we are set to have our wedding soon i am engaged. adepada. yes. o ti engage wow congratulations you see. thank you. o yẹ kó ti padà wá. Wow, congratulations oh, um, once again. Ẹni ńlá Ẹ má worry, ṣebí ẹ ti wá bẹ̀, kò sí wàhálà, ẹ lè máa lọ. One more thing. Ṣé tí n bá invite yín wá sí wedding mi ẹ máa wá? a máa wá, kò sí wàhálà a máa wá, ẹ̀yin kò mú aṣọ wá, ṣe ti gbọ́, ẹ má worry, o lè máa lọ. I wish you a blissful. Thank you, thank you. Can you send me off? No, no, no, ṣe ah, é bá wo, ṣé olùkálẹ̀ lè ọ̀nà tálélé máa lọ pẹ́ ṣe gan. Mm. okay. a máa máa retí iv. ẹnì bye. ìfẹ́ tí lábà ó ẹni lámìlúwa. òun mo ní sí ẹ. Mm. jọ̀wọ́ má ṣe fẹ́ṣù láyé. babe tètè tètè tètè. nínú ilé wa. Kogiriwa. Both you and I leave as one. Tọrọ wọn fẹ́ ṣàṣẹ ní gúnrégé. Ìjà ò lè ṣe kó má má wà. Láàárín ọkọ àtaya. Ahọ́n àtẹ̀yìn ò lè ṣe kó má jà ṣùgbọ́n bí wọ́n ti jà tó yẹ mhm, ìjà wọn kò lè dalẹ̀ rárá ká gbọ́ra wáyé lóòótọ́ èèyàn e. torí Maria ni mo fẹ́ ìwọ rí jọ̀wọ́ má ṣe kiri wa ó Let you and I leave as one. Oh, oh. Ìfẹ́ borí ìjọra ẹni lójú. Ìfẹ́ máa borí ìgbéraga. Ìfẹ́ borí àfẹ́mí àfẹ́mí. Ìfẹ́ borí. destino.